قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ ni fọ́lọ́mọ̀ bá tó síwá ní mùsùlùmí ọlọ́mọ̀ ni sí àlékún ìkẹ́ẹ̀rẹ́ àti gẹ̀ẹ́rẹ́ fánibí sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́mọ̀ bá láti bà máa jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́mọ̀ ni sàlékún kí ànà bí bá ni sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlẹ́ àti àwọn jẹ́wà náà wà ní tọ́ọ̀kẹ̀ pẹ̀lú sallallahu lọ́jọ́ tí ò lè fó gbara rẹ̀ lẹ̀ tí ò lè fọmọ gbara rẹ̀ lẹ̀ afẹ́mọ́pàdé allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàtọ̀mọ́kùnbí ẹbọ àbí ọkàtọ̀mọ́kùnbí wa mùnàfíkì àbújọ́kọ̀ sọ́nà àbẹ̀ lọ́hùn àdánwò tí ọba tó jẹ́ pé ń tá àmà sọ yóò sì kàtà àmà sí ọlọ́mọsà sọ wọn bẹ́ àdánwò tí ọba tó jẹ́ pé ń tá àmà sí náà yóò sì kàtà àmà sọ mọ́sà sọ wọn bẹ́ á jẹ́ àmọ́ mọ́jà gbàbẹ̀ dọ̀tà wọlọ́wọ́n ba kọ́lájà kan sóre la hawla wala quwwata illa a ń fi àsìkò ìtọrọ àforíjì náà dọ́lọ́ba subhanahu wa ta'ala fúnra wa àti fún àwa mùsùlùmí náà nípa pípẹ́ díẹ̀ ta pélé ni àlámọ̀rí ẹ̀sìn kan náà ni a bá lọ kọ́lọ́mù ọlọ́jà kan sọ rẹ̀ kí ọmọdé káàrin àwa mùsùlùmí ọ̀dàrú kọ́dà ń wa wàláhì ń tá a bá lọ nìyẹn ọlọ́mọsá àsàmójúkò fún ẹnì kọ̀ọ̀kan wa ní وركعة الفجر ما تعلق بهما من المسائل الفقهية على ما استنبطه العلم من الأحاديث الواردة فيهما فاليوم بيون من الرحمن ننتقل إلى صلاة الضحى صلاة الضحى مسائل تانيدي تافي صلاة الضحى سيرو كم بنوسي تنجى صلاة الضحى bákan náà sẹ́rùn kan bẹnu ẹ̀sìn tí ń jẹ́ sọ̀látù ṣùrúk sẹ́rùn kan sì ń bẹnu ẹ̀sìn tí ń jẹ́ sọ̀látù lè ṣìrọ́k bákan náà tọ́wọ́ pé ń tàn sọ ìbáwá kí ni àwọn ẹ̀rí lórí rẹ̀ ṣé yàtọ̀ ń bẹ láàrin ṣùrúk àti ìṣìrọ́k afẹ́mà ojú bákan náà sọ̀látù dúhà àhàdífù tọ́wá lórí rẹ̀ ọ̀n wa nafiyan wa ìfìbátan hadithi mi wá pé kò sí hadithi mi wá pé ọwà tí sì ń ṣẹlẹ̀ nù sahihain wa fi ghayrihima táyì nù sọ́yìnmọ̀ bukhari táyì sọ́yìnmọ̀ muslim ipe ọwà àtúnrí inú méjèèjì kò sí àtúnrí inú méjèèjì ọwà àtúnrí méjèèjì kò sí àtúnrí bòmí ọwà àtúnrí bòmí náà kò sí kí wá ni tí àwọn àfa ń gbọ́ yé lórí àwọn àhàdíìsì kí sì ni nǹkan ti ń fà ìyẹn lọ́wọ́ àfà tó fi jẹ́ wípé àkùwálù alìlẹ̀ ilm ká tó sọ̀rọ̀ lórí rẹ̀ akọ́kọ̀rọ̀ máa kó àwọn àhàdíìsì wa àkùwálù alìlẹ̀ ilm ọ̀rọ̀ àwọn àfà àwọn ọ̀rọ̀ táwọn àfà sọ lórí sọ̀látù duha ó padà wà pín sí mẹ́fà fi àkàmì sọ̀látù duha nínú àwọn àfà rọ̀ àyìnà man dhaba ila istihbabiha maktilafin fi adadiha adínú àwọn àfáàtì ní ìrún tá a fẹ́ ni ẹ̀rí ipá afẹ́ kásì máa yàn bẹ nínú ẹ̀sìn ṣùgbọ́n mélòó ni ó wà jẹ́ àwọn tí wọ́n gbàpọ̀ wáyìí wọ́n ṣe ìtìláàfù ń pa ayé tí adádù rí ọmọ jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ sẹ́ qalu innaha mustahabba náfìlà tàfẹ́ ká máa yàn ni ọ̀dà ká máa yàn rákà mélòó ni ó wà jẹ́ ìkìtìláàfù wọn bẹ́ẹ̀ ń belé yìí awátá àgbà pé istihbabu ni rákà mélòó ta'addadat aqwaluhum wa ikhtalafat kalimatuhum fi adadiha inda alladhina dhahabu ila istihbabiha القول الأول أنها ركعتان ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé kò gbọ́dọ̀ ju rákà méjì lọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì arúbáwò rọ̀kàátín rákà mẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta sítù rọ̀kàátín ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin thamanu rọkàátin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn ashara rọkàátin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà òní thinta ashrata rọkàátan thinta ashrata rọkàátan ini ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹlò ẹlẹ́ẹ̀kẹ ẹ̀karùn kí ni wọ́n ń fà títà adúdù fi wá ń bi ọ̀rọ̀ tiẹ̀ irú duha gba sùúrù nísàlàyé ṣùgbọ́n bí àwọn onímìnà rahman Allah subhanahu wa ta'ala ó fún wa ní ọpọlọ táwa náà bá gbọ́rọ̀ báyìí táwa bá gbọ́rọ̀ báyìí a wà gbèsè gbé ara wọn a jọ wò kò ṣe ìsìláàmù ní ẹ̀sìn ọ̀ ah, bá sáǹtì àná lọ náà ni náà ní bá sáǹtì àti a máa ti à bí wọ́n bá tún wá tí ọlọ́run náà ó tọ̀ lọ ọbẹ̀ náà àwọn oníwà wọn sáà ní tí a náà ó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì annaha la aslan kò tiẹ̀ sínú ẹ̀sìn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tushra'u min ghairu muwadhaba a lè máa yàn ṣùgbọ́n kò gbọ́dọ̀ jọjọ ojúmọ́ ni alimọ́sí kí ni o ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wípé a gbọ́dọ̀ yẹn láíláí illa bi sábàbín minal asibábìlì wárida fi iqamatiha àyàfi pẹ̀lú tá a bá lọ rí mọ́jẹ̀mú kan nínú gbogbo mọ́jàmú táwọn rísà jọ ń tà wọn nígbà táwọn ń gbọ́ ń pa pánàbí ìyan sọ̀látù dùhà àwọn rí pé ń ní sábàbí ni èyí tí ọba ti wá bá sábàbí mu ẹ̀ ń bá ti yàn ọkọ láfa ṣé o ní àkíyà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ kẹ́ kẹ́ karùn-ún túṣrọ̀ fil buyuti la fil masajid èèyàn lè máa yàn nù yàrá rẹ̀ nù ilé kò gbọ́dọ̀ wà dánwò nù bó nù mọ́sálásí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà innaha bid'ah wípé bid'ah ni jama'a tọ́bọ̀ wá dìgbẹ̀yìn tá a bá fẹ́ dájọ́ lórí gbogbo àwọn àkùwálù ó ṣe é ṣe kárí parí lẹ́ni ó sì kọjá pé jọ́mẹ́jọ lá parí ẹ̀sùn mọ́ kọ́ mọ́ ló súnmọ́jù ká tààtò rí parí àkọ́kọ́ já àfisọ́nà mbọ̀kọ̀ rọ̀mọ̀tàlá min hadithi abdullahi bin umar antoriki muwarriqin rahimahullah muwarriqu in bi abdullahi bin umar lérè njọ́ kan wípé àtúsọ́lì sọ̀látà duha abdullahi bin umar ṣé wà máa yan sọ̀látà duha ó ní la láwùsọ̀lìhà mí èèyàn o fa umar wọ́n bínú dáàdì yìí ń kọ́ tí táà ń jẹ́ umar ó la yusalliha umaru yẹn fa abubakirin abakiri náà nkọ ọlọ́run náà yẹn fa nabi sọ̀rọ̀ sálám anabi wa nkọ ẹ bá àbàtì ẹ bá yìí sáà anabi anabi nkọ ọwà ni la ìkọlùhù ìrùbẹ ńgbà tó débi tànàbí ṣe ń tún ríwà yàgbìwá naam bí kẹsìrì amza la ìkọlùhù ìrù bẹ́ẹ̀ ojú kan nìyẹn nínú riwaya mi fi sahihayi min hadithi ummi almu'minin aishata radiyallahu anha wa ardaha ìyàwó aisha ni anabi sallallahu alaihi wasallam la yusalli salata duha la yusabbih subhata duha anabi èèyàn náfìlà duha tó bá jẹ́ pé bá máa ń yàn ní ìrì bí ti ń yàn rí tó bá pé bá máa ń yàn ní èmi náà ìbá máa yàn nínú riwaya mi fi sahih ìyá Aisha ni kan Rasulullahi sallallahu alaihi wasallam láàyù sọ́lì dùhà ilá àyẹ̀jí àmàgí ibi hì anabi èèyàn náà fílà àdùá àfi tó bá ti àjòdè àfi tó bá ti kíni o in tó sì fà ní wípé wà kíánà yẹn ha àní turuki laylan nítorí pé anabi máa ń kọ̀ fáwọn ọkùnrin tí wọ́n bá travel kọ́ máa jẹ́ pé òru wọn máa dé hadith wà lórí rẹ̀ ẹ má travel ní ìntọ́ dáa pọ̀jù ní kó dé lójú mama nítorí ìkíni ó ń ṣe ọlọ́run ni kó lè bá àjẹ́ wípé ẹni tó ti túrun orí ti pẹ́ níṣe pé kọ̀ sọkọ̀ mi ń lé naam kó lè jẹ́ pé yóò ti túnra ṣe yọ́ jẹ́ gbàtọ̀wọ́ ẹlẹ̀ kìí sí pé gbàtẹ̀gbà ní tí ọba imú ọmọdé lójú mama ṣé òru wọn ma wá bọ̀ tí ó wà jẹ́ pé kìíní yẹn ó ṣe sábàbù núfúrọ̀ àmà núfúrọ̀ kí ẹ̀mí èèyàn máa kọ ẹni tí èèyàn fẹ́ ní tó lè máa léèyàn sá lára rẹ ni anúṣàṣà ń sọ wípé ẹ má máa ṣe ojú kan nìyẹn hadith mi wa هذا الحديث من حديث أم هاني أم هاني nígbàtí abraham ibn abi awfa ti ń sọ̀rọ̀ hadafi sọ́dọ̀ mi bukhari rahimahullah ta'ala balfi sahihain ó ní máa hadathana ahadun anna'a rasul sallam yusalli salata duha ghayru ummi hani ààrí ẹni kankan tí a ó tó sọ fún abáyé pé ànàbí máa yàn náà fílà duha àfi ummu hani ummu hani ni mọ̀wá bá sọ̀rọ̀ sallam àtàtà sọ̀rọ̀ sallam fi baytiha bi ala makka ọwọ́ masa salam nílé rẹ̀ umu hani wa masa nílé umu hani tí ń bẹ makka anabi wa ó ní anasa salam wẹ̀ ń lọ wẹ̀ tán ìṣkáàlù ń bẹ ń bìrì wáyà yìí náà láwọn àyè kan masa salam nígbà tábí ṣe tí ó wẹ̀ tán níjọ́ náà lọ́hùn nínú rìwáyà ibn abi murra ẹn tó fi aṣọ dí gàgán sàlám ó ní ìyá wa fatima táàmù ti wẹ̀ nínú rìwáyà abu dharri nínú rìwáyà mi abu dharri ni ó fi kíni o aṣọ dí anabi sallallahu alayhi wa inú rìwáyà mi ilé umani ìlànàbí ti ń wẹ̀ ó tún ṣe wá di pé ànàbí umani wàá bá nùsà sálám nílé umani àwọn afáàní ọ̀dàrú àkọ́kọ́ tá a bá sọ wípé kíní ọ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀mejì tá a bá ní kọ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan sẹ́yìn pọ́dọ̀ ti pé ìkan bẹ́ẹ̀ tọ́wọ́ ń bómi ìkan bẹ́ẹ̀ tí ọwọ́ ní ilé umani ìkan bẹ́ẹ̀ tọ́wọ́ pé ìyàwó Fatima ni òfin àsọdí kan sàsàlám ìkan bẹ́ẹ̀ tó jẹ́ pé abudari lọ́fàsọ́dí àwọn àfáà ní atúwálé pé ẹ̀ẹ̀kan náà lọ́sẹ̀lẹ̀ lọ́nà wo kana li ummi hani bayitani ilé méjì ni umu hani ni ìkan bẹ lókè maka ìkan bẹ nsàlẹ̀ tòkè maka ló ń ṣe ọlọ́run dé sí ọwọ́ àti tìsàlẹ̀ wà bá lùsà sálàm nígbà tí ó dé abudari lọ́kọ́kọ́ fi asọ̀tàgà lùsà sálàm ilẹ̀ tìsàl nígbà tí wọ́n ti sẹ́ bẹ̀rẹ̀ sí máa wẹ̀ nígbò ṣe díẹ̀ ìyàwó Fatima náà gbà kórìkọ́ wọ́n máa ró ẹnìkan gbé lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹnìkan gbé ní kíni o èmi kí n máa sọ wà wọn alùlù ilmi ni o tí máa ń pè àwọn àfa àsọ̀rọ̀ à ń pè kí nìkan ní àdáwà àmánà ilmiya ntí bá ń jọrọ ọmà kí ló ti fi máa sọ pé àwọn àfa àsọ báyìí àwọn àfa àsọ báyìí àwọn àfa àsọ báyìí ẹ wà rí pé ẹni tí ń náà tí babalibá ní ọba sọ̀rọ̀ wọn ni kọ́lá lọ́lẹ̀ ilmi tí ọba gbogbo àwọn àfa ńláńlá tí wọ́n bá sọ̀rọ̀ wọn ni àwọn àfa àsọ̀rọ̀ nítorí wípé tán náà bá ti ṣe àdáwù àmọ́nà ìlmíyà bóńtọ̀ náà bá ti tọ́ba papò dàlàyé tán kan náà bá tún gbà lẹ́nu tiẹ̀ náà tiẹ̀ tún sọ wọ́n ní àwọn àfáà yóò máa jẹ́ sọ́dọ̀kọ̀ járíà yóò máa jẹ́ dáadáa ṣé kíni o fóònù náà ojú kanu ojú kejì tún ni wípé àwọn tí ń gba ọ̀rọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam bí ẹ ṣe ń gbà náà nu gbanú gbanú gbanú tẹ́sì fi ń clear umu hani wani sọ salam jọ náà lọ́n òun rí tọ́yàn náà fìlà rákà mẹ́jọ duha hmm. riwaya mi wa ń bẹ tọ́jẹ́ riwaya ibnu abi awfa òun wá dákọ pé òun rí àmsà salam tọ́yàn náà fìlà ní fatihu makka rákà méjì lọ síyàn ó ti yàtọ̀ sí hadithi umu hani ta ni ń pè ní umu hani innaha imra'atun saliha èèyàn dáadáa ni wàhíyà bíntu àbí tọ́lib wàhíyà shaqiqatu ali ibn àbí tọ́lib ìyá kan náà lọ́jọ́ bí òun àti ta ni o ali ibn àbí tọ́lib àwọn pa irú kọ̀rọ̀bà wo ló tó bá wọn pẹ̀lú ẹ̀sán sàṣálàmù نعم أم هاني رضي الله تعالى أرضاها أنبا رواية وبان يا عائشة رضي رضي الله عنها أرضاها ní riwaya mi da imamu muslim ta'ala wani kana rasulullahi sallallahu alaihi wasallam yusalli salata duha arba'a anabi ma kírun duha raka mẹ́rin sẹ́rí pé ó tún ti yàtọ̀ sí ní táwọn kọ́sọ̀ lọ́wọ́ àárọ̀ wàyẹ̀zídù máa ṣá Allah ìgbà míì sì rè a máa kí jù bẹ́ẹ̀ lọ a máa kí iye tọ́lọ̀ ń bá gbà láàyè láti kí <laughs> nínú rìwáyà míì fi sahihain wà fi ghairihima min hadith Anas ibn Malik à ń pẹ́ nìkan ní ìtìbánu bí kasri ain ibn Malik ìtìbánu má dáa pọ̀ o èèyàn dáadáa ni òsínbà fi àìnẹ́yìn yawma badrin aw uhud astaghfirullah máa padà rẹ̀ tí èyí tó bá jẹnu méjèèjì inshallah ọ̀kan nù bá tàbí uhud oní àti fi nǹkan ṣe lójú ojú yẹn ń rí náà padà ìmọ̀ akọ́jẹ́ ruku lẹ́sẹ̀ ẹ̀sìn wallahu alam ṣùgbọ́n fìtínà tó débojú rẹ̀ ó kò lógun yìí ló bá di pé ààrẹ ojú ń dé díẹ̀ díẹ̀ díẹ̀ ní ìtìbánu ọ̀bàrí nàmá ń bọ̀ pẹ́ díẹ̀ owawan sa salam joka ko ya rasulallah dicono ba inni rajulun ama mo ti di afọ́jú walam ajid man yaquduni ila almasjid hada inda mam inda mam maliki fi ma'ata in siran ti mo wa masalasi wa uhib an ta'tiya fi bayti fatusalli fihi fa attakhidhuhu musalla ìrìwẹ́ àti Imam Málíkì lé sí ti mẹ́lọ́dọ̀ Imam Bukhari Imam Bukhari gbà wá lọ́nà tẹ́ pé ẹn tí ó bá rí rìwáyà ìlọ́nà mi kò ní ó lè wò pé àbẹ́lómi ni tí ètò ṣe ìtìbán Ibn Malik Al-Ansari ṣùgbọ́n ìwà mi láti ń tu ìwọ́n sọ àṣálàm tó bá ti wá wálé mi mo fẹ́ kọ́ wá bá ń kírun láàyè kan nù lé mi tó o bá ti wá kírun láàyè o ìmù bẹ́ẹ̀ ni kí ni o ìmù bẹ́ẹ̀ níbi tí ń ti máa kírun jama'a ba tí ń nífẹ̀ẹ́ àti máa ṣẹ̀sìn bánàbí ṣeṣe ká máa gbìyànjú wá ẹ̀kọ́ ẹ̀sìn o n tó kù pẹ̀lú àwọn ọmọ kéékèèké nú o àti nífẹ̀ẹ́ ẹ̀sìn àbá àti nífẹ̀ẹ́ rẹ̀ ọ wá ku ẹ̀kọ́ ẹ̀sìn ìyẹn ni ó máa jẹ́ wìkọ́yà tí ò ní jẹ́ ọ jẹ́ pé nǹkan fúfú yẹ a wà á rù bí ẹni pé kò sí nǹkan mìíràn lápẹẹrẹ al'ada muhakkama al'ada muhakkama tá bá bí ma nínú islamu apẹ̀rẹ̀ súná ó bí ma ọkùnrin ọpẹ̀rẹ̀ méjì ó bí ma obìnrin ó sì kí ni ó ọpẹ̀rẹ̀ ọkàn ìṣesí táwọn èèyàn kan bá ń ṣe tí ò tako ṣẹ̀ríà tí ètè pé náà sùn wá tó sọ pé àràmù ní nǹkan a máa lò nú ẹ̀sìn yìí o ìyá ìyàwó náà bá tún dáná wá òun náà gbé wá síbi àbúrò bàbá ọlọ́mọ lóbe lóun náà bá tún dáná wá àǹtí bọ̀dá àwọn bá pè kójú ọmọ ti bọ̀dá àwọn bíi àkíkọ̀lùkọ̀ ọ̀bàtúwa wọ́n tún fi eré náà ṣe tẹ̀kfíru rẹ̀ atúwá rẹ̀ tó tún jẹ́ àbúrò bàbọ́ àbúrò ìyá man, ọmọ òun tó ṣe gbówá ó sì òṣè lọ́wọ́ àárọ̀ àìní ò tún fi egbó àtẹwà ṣètò gbogbo ń táwọn èèyàn fi ń kún ètò súnà ọmọ yìí lọ́tún lọ́sì ìfi dàbí pọ̀ ni àbí ìfi túbì naam ṣé nọ́ọ̀sù sí wà lọ́dọ̀ àrùsà sálàm pé tẹ́nìkan bá ti ń ṣe àkíkọ́ nu yín o ẹ̀yin yòókù ẹ fi oúnjẹ kún oúnjẹ rẹ o sáà lè máa dá ń jẹnu àbá lè dànù a pẹ̀lú ká sọ pẹ́ẹ̀rì wípé a astafula afa ẹ máa ẹ má kò ní tí yóò sára ẹ̀sìn fún wa o bẹ́ẹ̀ sì ni haqqan wa sidiqan gbogbo gbàkígbà tá a bá pẹran súnà ọmọ ojú méjìlá ni tọ́ba hùwà alẹ́ ha ń tutù tọ́ba hùwà alẹ́ ṣe ọbẹ̀ sí tá a pè àwọn èèyàn wàá jẹ́ láti kí ni o àwọn àfa wa sọ̀rọ̀ pé èwo ló dáa jùnú méjèèjì wọ́n ní kẹ́ ẹ̀ tó máa pé èwo ló dáa jùnú méjèèjì ẹ̀dá ń béèrè wọ́n ní béèrè wo wọ́n ní yéèyé ọ̀gá ló jẹ́ fún yéè kò clear kò clear tí wọ́n bá ní yéèyé ọ̀gá ló jẹ́ fún kíni o yéèyé ẹsẹ̀ wàláhì wàláhì nínú ìlú yìí ni tí èé ṣe nǹkan tó jìnà sẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n lè fún yàn lẹ́ran tútù tí pé yọ ọ́rà kálí ẹ̀mí ẹ̀ ń tẹ́ ẹ fún lẹ́ran tútù yìí tó jẹ́ pé ìjà tí wọ́n bá wọn parí pẹ̀lú yòó ń gàrí ó ní wípé agolo gàrí tí mò ń gbà láwọn díẹ̀ díẹ̀ di márùn ìyá ló di méje wọ́n wá fà lánàá bíi wákàtí kan tí wọ́n fi fẹ́ máa tú aṣọ mọ́ra wọn lọ́rùn àwọn àfa wa ní èwo lọ́wọ́ àfùdọ́lù tágbára bá wà láti jẹ́ kọ́ lọ́bẹ̀ kọ́ ní fùfù ìkan nínú o. No gbogbo wọn náà wọn náà yà tí wọn fi kún tọ́ba ti yẹ ní àkíkọ́ ànábì dáàkọ́ tọ́ba yìí ní magi pẹ́rẹ́ tí wọn pẹ́ ń bọ̀ tí wọn fomi mí kún tí ó níyọ̀ má jẹ nfẹ́ nu omi kan. ìkànnì náà òkè tí ìkú òní bá náà kọ́dà kọ́ lọ́bẹ̀ náà ó sì ọbẹ̀ náà ara nǹkan nǹkan ẹran ni ntí ìdè fi kún ni tọ́ba lọ lẹ́bàánú àbámúlà. àwa bọ́ síbi ìṣesí àwọn sálàfù bẹ́ẹ̀ àwọn nkẹ́kẹ́ sì ń bẹ tọ́jọ́ wípé ààrin náà sùn fún báyìí sírẹ́tì tọ́jọ́ wípé ìdẹ̀rùn ló sì jẹ́ fún wa lọ́nà wo ẹnìkan má di ìfìwà ẹyọ kan pé nígbàtá nàbí bímọ o sọ̀rọ̀ sálàm bó ṣe ṣe súnárè ń máa ṣe bẹ̀ntán ẹ̀ntọ́ ọkọ̀ jẹun àbákìrì ni à ń fún ní ìtẹ́ran ẹ̀ kí ló kọ́ àbúrò àbúrò àwòfì òun ló gbé igi gímú rẹ̀ kó wà sí àsùn a sì rí ẹ̀rí tó padà fẹsẹ̀ múlẹ̀ pé tí wọ́n bí ó ń ṣe ọlọ́run ọba akọ anihu jẹ́dù abdulmutalib abdulmutalib pa ẹran wọ́n sì ṣe ó sì pa àwọn èèyàn wá jẹ́ ìyẹn èsì ara ìsìláàmù ṣùgbọ́n àádà táwọn lárúbáwá ń ṣe náà láàrin ara wọn ababẹ́ tó bá wá jẹ́ pé bá náà ni ọba wà sàdúró tó bí ànàbì táwọn àrírì wà á yà míì tọ́wọ́ sọ̀rí a jẹ́ pé àwọn àṣẹ́sí kan ń bẹ tọ́jọ́ wípé àìmánì ìfaragun ẹ̀sìn ó jẹ́ kí ìdàkẹ́ ọ wà lórí ẹ̀ táàfin náà sùn òwádìí ọ̀nà nínú ààyè yẹn gẹmọ fẹ́ kí pàpàbọ̀ tí ń bá wà kí pàpàbọ̀ nù ohun in tó bá rí ó bóde mẹ́rin lọ̀tẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ sì ni bá a ṣe wàyí wàláì ọlọ́run ọ̀dá wa bákan náà àwọn ẹ̀dá kan bẹ inú máa bí ni tó bá ti rí ibi tẹ́sì ti rọrùn pé àà ah, ah, ọlọ́run kọjá gbogbo eléyìí gbogbo adé báyìí torí ọlọ́run ọlọ́run kọjá gbogbo eléyìí ẹ sì wà rí pé tinútu yóò fi mọ̀ sí bá bí ó gbààwẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ bí ó kírun yóò ṣe bẹ́ẹ̀ ẹlòmí ọmọ sí àlọ́lá bí kápá rí ọjà bọ́ wọ́n lẹ́ẹ̀kì ìṣẹ̀yìn ní ṣe fún omi tó ṣé ẹ mọ̀ wá wò lọ́ọ̀ka ni wọ́n máa ṣe yín ìfẹ́ àlìjẹ̀ náà náà ni ó wá kú pé kílẹ̀ fẹ́ fi dẹ̀ ẹlòmíì rí sí kóhùn Ah ah. sí bí ìgbà téèyàn najú pé ah, ah, ọlọ́run kọjá gbélé tó pèsè lẹ́fà láwẹ̀ ah, fìyà jẹ́rẹ́ dójú àmì ni bí yàbá ṣe tó náà ládórí tó bá jẹ́ pé a lè mẹ ẹ̀sìn pa lórí pé bí ìyà bá ṣe tó àti bára bá ṣe nìyàn tó láti fi súnmọ́ lọ́wọ́n ọba bẹ́ẹ̀ náà ni ládàá ó tò ní tá a bá lọ sọ mutlakon kọ́tọ̀ mẹ́mẹ́ o ṣé ẹ mọ̀ pàwọ́ máa sọ̀rọ̀ kan wípé ẹni tí ọ̀dà kò lè kó ẹ tó tó ni o ọ̀rọ̀ ní èsì àlàlì tìláàkì wà lẹ́yìn yẹn lè kó tí ó ní í dá. tàbá sọ pé ẹn tí ọ̀dàṣẹ́ kò lè kó làkàyàwó ẹ̀dá bí ó tún mani jàmáà ẹn tí ń kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ ilé bí wọ́n ti ń dẹta tọ́wọ́ jẹ́ pé táìmù tí gbogbo èròjà pé bẹ̀tàn ìlò ń kọjá bọ̀ lòrún àtafẹ́ wá lòrún tó dùn gidi só ní í ṣe bẹ̀ ṣe ń tọ́ dá lóko ẹ̀rí kan bẹ tó clear rẹ̀ jù báyìí lọ mọ̀ ń padà bọ́ níbi tá à gangan o ọ̀nà tí tashadud kankankan mo ti rẹ̀ ń tọ́wọ́ bá mi rí pé òṣàṣù wallahi bí mọ̀ ń bọ̀rọ̀ mi lọ ní sasafru láìmà wà lé mi lọ́wọ́ bá mo ní kí ló dé ah, kí ni ẹ máa jọ bí gbàtí ìrànlọ́ lọ ń ah, ah, ẹsẹ̀ tí mo sẹ̀lá náà ń tòsẹ̀ nítorí sasafru láì padà ń tòsẹ̀ sasafru láì padà kí ni ẹ fẹ́ dàbí gbàtí èèyàn mọ̀ ọlọ́run létó kí n wulẹ̀ apára mi ti pẹ̀lú ogun tí mò ń ṣe náà gan kí n mọ̀ pé ta ló sì déhùn. alẹ́ ń tí ọ̀ dàṣẹ́ kò lè kó ọ̀rọ̀ mọ̀nà bí ádámà ni èèyàn lè kó nǹkan tí èèyàn ò sí kí ni o ní dáadáa pàpà. ìyá kan bẹ ọlọ́mọba ní foríjì mùsùlùmánì ó ti dàgbà kọ́dà ìdàgbà rẹ̀ ó súnmọ́ bíi hundred years ìyáhùn àwọn ọmọ ìyá kan wọ́n wá ń ṣètò àmánà kan tí àmánà ní bá ṣe pẹ̀lú kànga bíi méje mẹ́jọ èyí tó wá jẹ́ bíi five bíi kànga wọn sá lọ gbé sí iwájú léyà. kànga tí wọ́n gbé wájú léyà wọ́n gbé fún àdúgbò ṣùgbọ́dọ̀ yà ní wọ́n gbé kànga sí ìyá àgbàlagbà kí kànga tiẹ̀ wà ní iwájú ìta rẹ̀ yóò máa rómi mu gbogbo àdúgbò náà wà máa pọnmi ń bẹ̀ àwọn tí wọ́n gbé àmà náà láwọn èèyàn lọ pé wọ́n bá ń gbé kànga ńgbà wá sí kànga tán wọ́n wá ń sọ fún ẹ pé ẹ wo kànga nọ́mbà fáìfù yẹn àwọn tó fi owó kànga ńlẹ̀ àwọn ọmọ kéékèèké obìnrin kọ́dà kò tí ì ṣe nǹkan bàlágà nù wọn bíi méje sí mẹ́jọ ní ẹ̀dáwó kànga ń jọ o ibi wọn ti wá ń sí kànga lọ ni yàbá bú ẹkún nínú ẹ̀ ń ṣàdúrà fún ya yà ló ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ àsọ́lọ́wọ́ tiẹ̀ máa kẹ́ ń bá ohun ọ̀gbọ̀ kóórí látijọ́ tó ń ti délé ayé ìyá nàìjí kìíní kan gbaná ohun ọ̀gbọ̀ kìíní o kóórí ọlọ́run wá ń fi hàn kan kẹ tí ètò ń ẹ̀ tí ètò ń rẹ̀ séèyàn lè kó ní ti ọ̀dà naam in táwọn àgbàlagbà sí ìbàdí bẹ̀ ni pé bá bá fẹ́ jẹun ọmọ pé n téèyàn bá dá ni èèyàn lè kó nǹkan tí ọ̀dà alóṣùtàlá nígbà tí wọ́n ń sọ fẹ́ràn sàṣálàm ọ̀rọ̀ yẹn díjú ọ̀rọ̀ bí eléyìí fóúnjẹ kún kílókọ rẹ̀ kó bá sásùn eléyìí fóúnjẹ kún kíníkan ìgbàwo ọ̀rọ̀ yẹn díjú pọ̀ lọ́wọ́ wọn sọ fẹ́ràn wípé kò dín láàfúwà mọ́ báwọn èèyàn lò pẹ̀lú mọ́jọ nǹkan kankan o mọ́jọ nǹkan ni o wa'muru bil 'urf máa sọ dáadáa ìṣesí tó bá sì jọmọ́ dáadáa tó ọba bá náà máa stampu ẹ̀ tó ọba ti à ń ṣe àti ọ̀rọ̀ ọba yé tí wọ́n fẹ́ kí nǹkan máa le tí wọ́n fẹ́ kí nǹkan dẹ̀ tí wọ́n fẹ́ kí nǹkan máa kọ́sá máa gbóná kọ́mọ́ tutù wọ́n máa wá bú ọ wà á rí ànílí jahilina mùsùlùmí náà wọ́n jẹ́ ṣùgbọ́n àtọ́rọ̀ ọ̀bàyé tí wọ́n já láì màkan tí wọ́n ọ̀fẹ́ kọ̀kún tí ń ṣe in tó ń ṣe òní yẹn táì mú o mọ́ wàá wo tí wọ́n sá máa ṣe tiẹ̀ lọ. kí labade bi ọ̀rọ̀ ìtìbánibí ni Malik ń gbèsò àsálàmù jọ náà lọ́hùn sọ́nsàgbà báyìí báyìí báyìí báyìí ìjọ náà lọ́n ọwọ́ àárọ̀ ni fàkọ́mù sọ̀rọ̀ sálàm àmì ìbádìde ìṣesí kan wà ń bẹ̀kọ́ sọ̀rọ̀ sálàm ìntẹ́ ẹ bá fi ń bá sọ̀rọ̀ ni ọmọ fi bá yín lò láì ní í sí iyèméjì salawatullahi wa salamu alayhi amsa sálàm ni ó dìde tẹ̀lé ìtìbán àwọn sọ̀rọ̀ bá náà dìde tẹ̀lé bá ó ti ṣètò oúnjẹ fún ẹ yọba ní sàlám oúnjẹ ti wà nulẹ̀ kí a máa ṣètò ká máa gbé bóde lókù kẹ́ kọ́kọ́ àbílá ń tó pèmí kó a ṣe ní kọ̀kọ́ sí aina to read ó ní wá kírun lè rẹ ọ̀fẹ́ kí àlùbáríkà ọlọ́ọ̀bà sọ̀tàlá kọ́ sọ̀kalẹ̀ ẹ̀bẹ̀ kọ́ dáàyè ìbùkún kọ́ wá múgbà níbi tó ti máa kírun ebi tó fi gbẹ́mìdìdẹ́lẹ́nu oníbẹ̀rẹ̀ àdùsàsàràm àrùbí ní aina to read níbo ló ń fẹ́ ngbọ wa se a juwe bi ti fẹ sasalam an bi ba dìde an bi ba n ba yan a ba n ba n kirun láàyè gbogbo ọsọ haba náà tiyan tẹ̀lé lọ nana ba dìde ní ẹrù sasalam ní an ba n ba segin ni o ní an ba n ba yan náà fila anasun dọ tiyan pari náà fila yẹn o wa ni wa ma rọ ayitura sasalam sọla sọlata duha illa zalikali yawm inú wàlámi illa yawm mayi ìwà rí ànàbí tọ́ yan duwari àtijọ́ jọmọ ibi tá ń lọ a sì ń àǹtúlẹ̀ bá ní o ó di a ṣẹ̀ṣẹ̀ máa ṣe steam bátù nùkọ́tù ní o. èèmọ̀ tún bẹ́ẹ̀ ní àdísì ìtìbáyìn àmì bàjọ́kù táìmù wọn máa ṣètò oúnjẹ ṣe pásá òṣè nǹkan kan ní aṣọ hábà bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàrin ara wọn ní bá ń sọ̀rọ̀ ní bá dákọ̀ ẹnìkan ta ló wá pẹ̀lú sísàmì lálejò ìtìbáyìn malik ẹ̀ntí wá ń sọ̀rọ̀ rẹ̀ malik búnú ìtìbáni ní wá ń sọ̀rọ̀ rẹ̀ pé ṣé ẹ̀mọ́ ni àwọn máa ẹ̀mọ́ tí máa dánwò ní nkàlùkù sáà ń sorí sí sí ọ̀rọ̀ àwọn sàm sí jókòó àwọn àlẹ́nu kankan wọ́n sá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́tún lọ́sì kankan ní wọ́n ní innahu kafil munafiqin tí wọ́n bá ní tán munafiki ni wọ́n máa rí sá ni wọ́n wá ń sọ gbogbo aburú tó ti dálẹ̀ láàrin àwọn èèyàn ní Madina kó àsásù lẹ́nìí faqama rajulun minal ansar lẹ́kìnní kan bá sàlám nínú àwọn ansọ́rí ọba fetí kọ ànàbí létí náà yù sí wà pé àgbọ̀rọ̀ máa ṣe báwọn náà pé káwà ń bì kan kẹ́nìkan máa wá fetí kóyàn létí náà yù tọ̀ wá lórí rẹ̀ agbọ́dọ̀ gbọ́yé o tá a bá máa ń bi mẹ́ta ni bá a ṣe pọ̀ nínú mọ́sálásí bẹ́nìkan bá fẹ́ sọ nǹkan fẹ́nìkan bẹ̀ ọlẹ́tọ̀ àti sọ sí létí abu náà lábára ẹni tí àfáà tí ń ṣe wáàsí lọ bí ṣe ṣe wáàsí ni wọ́n bá sì rí abu tí ń fẹ́ nókùn ah, subhanallah láìláì ẹ̀gbọ́n rẹ̀ wọnú ṣẹ̀ríà bá a máa wá gbàmáìkì àgbàmáìkì àníbí ti sọ pé èèyàn mẹ́tọ̀ gbọ́dọ̀ wà bí kéèyàn méjì ọ̀wá máa wá dábàrà wọn bá ṣé kí ni o ìtìbánu wa ń bá nàìjíríà sàlámù sọ̀rọ̀ kẹlẹ kẹlẹ. ẹ eh, ẹ eh, asafila ọkùnrin bá nàìjíríà sàlámù sọ̀rọ̀ kẹlẹ kẹlẹ ọkùnrin kan náà sọ̀rọ̀ pàtàkì mi bá rí pàtàkì ah hali sẹ yẹ sàdùn ọlọ ilaha illallah ẹ eh, n tó sọ̀rọ̀ rẹ fún mi ṣé bí n pè láyé ilaha illallah àwọn ní sọ wàlá shahada tala ṣùgbọ́n sọ ní ṣàhádà ni ṣeṣe láyé aláwọ̀ tí ń wí dẹnu ẹ̀ a sì ti ń sọ ni pé yasta'dhinu rasulullah sàṣán fi qatlihi a sì àwọn gan ọ̀ma pé ti ń sọ nu a sì ti ń sọ sànàbí lè ti ni wípé ànàbí ìgbésẹ̀ rán mi kí n fi bẹ̀yẹn gbalada yémi ọlọ́pàá ah! àmì náà pé ti ń sọ láyé aláwọ̀ mọ́ rasulullah sàṣán ìgbé tànàbí ń kéwù làwọn sàbẹ́ fi ń fura in ti ń bá ní sàṣán sọ ńgbò tó pẹ́ ẹ̀ ọ́n ní láyé aláwọ̀ láyé aláwọ̀ orí ahọ́n mọ́rọ́sọ̀rọ̀ orí ahọ́n ọgbàgbọ́ náà ní dalẹ̀ ẹrú ọgbàgbọ́ ní dalẹ̀ mùsùlùmí rú nígbà tó yà tó fẹ́tẹ̀ ah ah, ah! àyíṣà wọn sọlì ṣẹbi ń kírun. sallallahu alayhi wa sallam. ọ̀hún ní kírun ọ̀hún ní kírun irun wo ní kí irun ẹ̀sàsáìsì wàlá sọ̀lá àtàlà. pátánà bí ọ̀dà ànábì ni ah ulaika alladhina nanahani rọ́bì àǹkọ́tìlìhìm gbogbo ń tọ́ ọ̀kà lẹ́yìn tí bá ti ń bẹ̀rẹ̀ àdá nìkan ọlọ́run pé ń pa o torí ìwáyà mi ti wáyé nígbà tí wọ́n sọ fánà bí pé báyìí náà ṣe àríbí ni máa bò ìtùlẹ̀ àṣùkọ́ àǹbùtún ní rìjáàl ọlọ́run ò gbé ndìdé kí n máa lanu ẹni tí ń bàbá lò báyìí kí n kọ́kọ́ máa ti mẹ́ńbẹ́ náà kí n tó máa bá lò èyí tí ń bá ti bá lò tó bá ti padà ṣàbòsí sí mi àdánwò tọ́lọ́run fẹ́ fi kàn mí nù ṣùgbọ́n kò pín sáyé o ìyẹn jẹ́ kófìrẹ̀ ẹ̀lẹ́ pẹ̀lú àwọn àlàmárì anabi wa ń sọ bá ń torí ọlọ́n subhanahu wa ta'ala ṣé anabi ńlá anabi jẹ́ ọmọ ju bá ń na salawatullahi wa salamu alayhi tí ìyàwó àti ìyàlé ń jà tọ́kan nù wọn lẹ̀ nǹkan mọ́kejì rẹ̀ Umm Gatif òun àti Mulaika tí wọ́n jẹ́yàwó Hamal ibn Malik ibn Nabigha sahabiyun jalil wọ́n jọ ń jà láàrin àwọn wọ́n bá lẹ̀ nǹkan mọ́ra wọn kàn àṣẹ oyún ti dúró nínú ètò ẹlẹ̀ mọ́ bára ṣe nínú kí ní ìsájà bọ́ lọ́lẹ̀ ní ọba kò wájú ọ̀nà sàlám an bá ní ah in tó fi tánà tó fi ní jíyà lọ́dọ̀ ọlọ́run in ti ń bẹ lọ́rùn rẹ lọ́nà tó ọdá yìí ọlọ́rẹ̀ rẹ rú tó bá fáìn ó lè jọ́pin o ó lè jómi o tó sì wọ́n tó da tó jẹ́ wípé wọ́n yọ ọ́tọ̀ gan ni wọn ò fi tó gbá <laughs> ìlọ́ra o párátí ẹnìkan dànú àwọn èèyàn tẹ́ntọ́lẹ̀ nǹkan máa yàn tí wọ́n jẹ́ bí àbúrò rẹ̀ tàbẹ́gbọ̀n rẹ̀ pé a nàbí àsálàmà ànàgọ́rọ̀m ṣé wọ́n wà tún máa kó gbèsè sí alọ́rùn nù ẹ̀sìn lórí ẹni tí pé kò jẹun kò mu àyìnbó bí ó jẹ èèyàn gan ooo ń sọ̀rọ̀ ń pa ọlẹ̀ ọlẹ̀ ọlẹ̀ tí ń bẹnu ẹni tí èèwàyé kò mí rí o kò mí rí o àríláyé rí o kọjá ń o kọjá ìṣẹ́jú kan o kò mú o ṣé torí ẹ̀ láì lọ máa ro dídí èèyàn àà anabi ni ẹ̀ o ẹ̀rí bí ṣe ń to gbogbo ẹ̀ lẹ̀ bí ìgbà tí àwọn alágbègbè náà bá ń sin ọ̀rọ̀ ọjọ́ ẹ̀wọ̀n ti wú lẹ́nu bí ìgbà wọn ta ni o alágbègbè náà bá ń sin ọ̀rọ̀ ọjọ́ ànàgọ́rọ̀ fíìmàn la akala wàlà àṣẹ́ríbà wàlà ẹ sì ọ̀rọ̀ bó ṣe dòtò lẹ́nu rẹ̀ ti ń jọra wọn ṣé yìí ọ̀wà jẹ́ pé dúdú ọ̀rọ̀ yìí ọ̀wà chẹ́ǹjì ìdájọ́ ọlọ́mbi. anabi ti ń pé ẹfọ dídí èèyàn dípò ọlẹ̀ kèétú wá sí èèyàn lásán bí wọ́n ṣe dọ́jà ní ẹ̀rí kan tó dorí kodò ní nsomi mú nígbà ó ti pẹ́ náà tí a nìyàn kọ ìyàbẹ̀ wọn kò wọlé nígbà lè ń kú lọ ara rẹ̀ tí wọ́n sì bá ikú náà lóbò kò tí ń ṣerú yùn sallallahu alaihi wasallam اللهم صل على محمد وسلم ìtìbáyìn ara àwọn ẹ̀kọ́ nílá nílá nílá tó ṣẹlẹ̀ níbi ziyarọ̀ tánà sáà sáà sí kí ni o sílé rẹ̀ nu mọ́sálà ọwọ́ àdé in tó jẹ́ àmọ́ ṣe báyìí ni pé ibi tá à ń lọ gangan kó lè rọrùn tó ráàmà bí ara náà ń béèrè ni wípé ọ̀dà náà ṣé dùn àṣẹ bídíà ni pẹ̀lú gun tá a gbọ́ yìí ìyìn tí ìfẹ́ mọ́ máwọn àhàdí ìfòkan tó wá pẹ́ sọ pé ah kí ni ọ̀ àgbàṣọ́rùgbà náà o ṣùgbọ́n bàbá fẹ́ sọ̀dájọ́ lórí rẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ma hawla wala quwwata illa ìtìbán mọ́sálà kan wà mí lórí ẹ̀ nígbàtí ibnu umi maktumi wa sallallahu alaihi wasallam ó náà sọrun tí ìtìbán sọ yìí ọ sọrun tó fẹ́ صلى الله عليه وسلم إني رجل أعمى ضرير mi bí sí mẹ́wàá mọ́sálásí yọ̀dá fún mi kí máa kírun lé àbí ní nàm ọwọ́ apẹ́yìndà àbí wàá pè padà pé àtẹ́sìmọ̀ òun nìdá ṣé tá a bá pèrún ọ̀ máa gbọ́ ó lò máa gbọ́ àbí ní ajib ọ̀gbọ̀rọ̀ mẹ́dàn ó sì wà kírun sílé ìtìbáni ìsì ń bẹ nọ́rọ̀ tí ìtìbáni sọ wípé irun tó fẹ́ wá kì kèé lásán o tó ọba ti kírun ń ó mú bẹ́ẹ̀ mọ́sálásí ilé mi nu ń tí mà rí náà mọ́sálásí mú ọba jẹ́ gbọ́dọ̀ sáà náà náà ni òkírun bẹ́ẹ̀ orí ọlọ́run ọba ìbùkún ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà nù àdìsàn wá yọ̀ǹda ọlọ́kírun lọ́dọ̀ ìtìbáni kò sì yọ̀ǹda fún ibnu umi maktum kí ló fà ó ń déédé sí ni salawatullahi wa salamu alayhi jama'a gbogbo ẹnikẹ́ni tí ó bá rí náà kó tó di pé kò ní máa wá masalasi ìgbà tí ọ̀bà rẹ̀ tí ó mú wá ní tá a bá wára fọ́jú méjì tẹ́nì kẹrẹ tí ọmọ mú wá tẹ́nìkan ọ̀rẹ́ tí ọmọ mu wá sídàjọ́ wọn papọ̀ báwọn tàbá àti ẹ̀rẹ́ tó lè dọ́nàmà fúnra rẹ̀ àtẹ̀ntẹ́ pé kìíní kò tí ẹ̀rí nìkan rí ọlọ́run àtẹ̀kùn sọ̀rọ̀ bá ní foríjì bàbá mad bá ní pàṣẹsẹ wọn rẹ àti wọn àfáàfáàfáà tí wọn ti kú lórí la ilaha illallah muhammadu rasulullah sallam wọn ń sọ̀rọ̀ bàbá wa kan láwọn àgbà fá àbàdàn tipẹ́tipẹ́ ń jọun nígbà àbàdágbà tó táìmù kan tí bá ṣe mistake ó yọ jẹ bàbá wa nítọ̀ ọ̀kọ̀rọ̀ wọ́n wá ní bàbá wa rè bí aago méjì òru wọn ti jí mọ̀nyìnà fílà bàbá náà ni màmá náà wọ́n wà sílẹ̀kùn mọ́sálásí ń dàjí wọn ò sì rí nàmá wọ́n sì ti dàgbà wọ́n wá máa wá bá wọn wọ́n máa wá bá wọn wọ́n máa wá bá wọn bákù kọkan ló sì kọ́ ní o wallahu alam bàbá sádìdé ń jọ kan ní dédé bí aago kan àbọ̀ sáago méjì lóru wọn sì bá sùn bá àti tó àgbàlagbà bàbá níwájú náà wà ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ mọ́sálásí ní bá sá kò sọ́wọ́ àwọn ọlọ́dẹ ah! bó bàbá sì á jáde nírú táìmì bó làwọn aráàlú òsèmọ̀ tí bàbá jáde bá ní ah! mọ́sálásí náà mọ́rọ̀ náà ah! bàbá àsìkò wa tí ìtọ́ aago méjì òru làwọn bàbá ìmọ̀ mọ́sá gbọ́n àkókò mọ́sá mọ́ bàbá padà sí ilé ńgbọ̀ wá dídàjí àwọn ọlọ́dẹ wá wá báyìí báyìí báyìí ṣẹlẹ̀ lóru o ẹ máa kíyèsí bàbá o àti mọ́ọ̀sì mẹ́sìlẹ́kùn tí wọ́n máa bóde lóru o kọ̀ dáadáa o kí n kaba ńgbọ̀ wá dídàjí gbogbo ara lé wá sọ ẹnu wọn ọ̀ka bàbá bàbá ni, à ní màá lọ bá náà ní ọlọ́run ló gbé kí n ṣe mistake eléyìí mà ní mo ṣe básìkò ńgbọ̀ wá pé àwọn àfa náà jọ tí wọ́n jágbàlagbà bàbá gan ẹ ti dàgbà gan débi pé ẹ lè rọ̀gùn ọ̀kẹ́ ẹ máa kírun lé gan kí ni ọ̀rọ̀ rùn tó wọ báyìí bàbá bá ní à sí ń tẹ́ẹ̀mọ̀ kọ́ ni tó lọ ń sì bá nàbí sọ̀rọ̀ ẹ̀ títí títí títí tí ò fi yọ̀ǹda arú eléyìí fún tí ń pé wá àbòdì rọ̀bákà àtàyà tí a kàlì yàtì mọ́ sí lọ́rùn rẹ̀ tí kú èdè ni o jẹmọ́ ọlọ́run jẹ́ àsíwọ̀ rẹ̀ jẹ́ àtọ́sórí ìyọ̀nù rẹ̀ in tó kù tó lè máa ba mùsùlùmí lẹ́rù mu tí wọ́n bá ń pè yàrá padà sí ibú in tẹ́mi mọ́lá padà sí ibú nù kéèyàn wá tán sí pé ah, ah, àṣẹntí ọgbẹ̀yìn ẹ̀wà nù ó sì lò dá ń bẹ̀rẹ̀ o àṣẹbí tí a yọrí ẹ̀ sí re ọ̀yá àṣánú wa jẹ́ àtàn rẹ̀ ojú kan nìyẹn anabi sallallahu alayhi wa sallam nínú ruwaya hadithi abi sa'id al-khudri wọn sọ sallallahu sallam hinama bushir bi qatl rasi abi jahal nígbàtí wọn wá fana bí ròdùn pé abu jali ó wà nù àti ọlọ́run mú balẹ̀ ogun bá o kọ́dà orí rẹ̀ wọn ti gé sọlá rasulillah sallallahu alaihi wa sallam sọláta duha anabi bá ń kírun jọ́nà ìfihàn náà fìlà duha láti fi máa dúpẹ́ fọlọ́n ọba subhanahu wa ta'ala sẹ́pẹ́ kọ́ ìdùtí wà mẹ́bàá pẹ̀lú gbónú bó fi ń dúpẹ́ fún allah subhanahu wa ta'ala bákan náà àdìsù anas bin malik yìí ti sọ ni pé táìmù tánàbí wàá kírun nílé ìtìbáni ọjọ́ duha gbogbo àwọn táwọn náà wà ń bẹ́ náà ń àwọn bá sáré tó lẹ́nu sàásálàm wọ́n bá yan náà fìlà yẹn ojú kanu àwọn ìrìwàyé àtìta wa ń kójọ yìí lọ́tún lọ́sì àwọn ń rí hmm, asafilẹ̀ àwọn àhàdìtù kan ń bẹ tó sọ̀rọ̀ nípa rákà méjìlá ṣùgbọ́n gbogbo ẹ̀ lápapọ̀ gbogbo ẹ̀ nǹkan ọ̀kan kò fẹsẹ̀ múlẹ̀ àyàfi kan ìní ìfẹsẹ̀ múlẹ̀ ọfẹ́ rún bẹ́ díẹ̀ àwọn àfáà wá papọ̀ lódìdí gbébọ́yá yùkọ́wì báàdùhù báàdùn wọ́n wá sọ̀rọ̀ bìlì istihbab pé a jẹ́ wípé afdọ́nù rọ̀kà áàtì lọ́dọ̀ àwátá sọ wípé náfìlà àdúwá o mustahabba ni níta afẹ́ ká máa ṣe ni a jẹ́ wípé afdọ́lù rọ̀kà áàtì èntọ́ dáa jù ní gbòrákà rẹ̀ oníraka mẹ́jọ wàlẹ̀ akthar thinta ashrata rọ́kà ìyàtọ̀ wà wà láàrin ọ̀rọ̀ táwọn àfáà sọ ń pa pé èntọ́ dáa jù rákà mẹ́jọ èntọ́ pọ̀ jù rẹ̀ wọn ò pé èntọ́ pọ̀ jù lọ́ dáa jù nítorí pé àwọn àhàdí wá lórí èntí ń lé lórí mẹ́jọ kò ní agbára tó mẹ́jọ ooo ìdá àwa lè gbé lérí títí báyìí àwa ń bọ̀ àwọn tí wọ́n sọ wípé náfìlà náfìlà duha istihbabu ni gbogbo àwọn àhàdíìsù tá a kójọ yìí kí láwọn gbọ́yé ń bẹ̀ kí sì lè rí tiẹ̀ tiẹ̀ mú wá kí n tiẹ̀ gbọ́yé ń bẹ̀ àwọn tiẹ̀ sọ pé láà èèyàn máa ń yàn ṣùgbọ́n lè sábàbí ni láàkín ta àdàrà ti hádìlà asbab ọgbọ́dọ̀ nídìí ni ọ̀rọ̀ tiẹ̀ náà àáfàyọ níbi ọ̀rọ̀ inṣàlá rahman tí ó fi jó clear sí a ní kọ̀ọ̀kan bí idin láì tààrà àwọn tí a ní láà èèyàn gbọ́dọ̀ yán àfikọ́ jẹ́nu ilé rẹ̀ kọ̀gbọ́dọ̀ yán ní kí ni o ibo ni a ti mú ẹ̀rí náà jáde àwọn àhàdíìsì a rí pé à ń sọ pé báyìí náà èyí tó fẹsẹ̀ mọ́lẹ̀ báyìí náà èyí tó nírò rí bẹ́ẹ̀ báyìí náà èyí tí ń sọ̀rọ̀ ìrìn àjò báyìí náà èyí tí ń sọ̀rọ̀ alọ alọ alọ kiri nílé báyìí náà èyí tí ń sọ̀rọ̀ eh, fatiu báyìí náà ńlọ ńlọ ńlọ ńkọ̀ kan báwọn àwọn tí wá ní bídíà ní kí ni a dúó lé lórí a wà ní sọ̀látù duha hukumuha máàlá àdílà sọ̀látù duha kí ń dájọ́ rẹ̀ gangan pẹ̀lú ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan àbí tí wọ́n fi sí gbogbo àhàdíìtì látúlẹ̀ a wà máa báàkì ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tá a bá wá sọ tẹ́ insha Allah ramani nǹkan fìlẹ̀ rọ̀bà kíyà níjọ́ mẹ́jọ a wà ní wípé gbogbo ọ̀rọ̀ tá a dà lẹ́yìn ṣé bídíà ni ká pè ní o àbí kí o kàn ní ká pè ní o ìfẹ́ tí ì máa sọ àwọn nǹkan kan hátà já a fìlìmọ̀ àtọ̀yìndà mamali tàbí sàn pé sọ̀látù duha láà àdáhùhà wàlà onúṣirọ̀lì àbàwáyà wal hadith thabit kọ́ra àwọn ó bá mi àti máa mi padà fún mi ní ìsìn kí n fi dí sọ̀ látò dúà ní ìfilẹ̀ ṣùgbọ́n tí ìfẹ́ máa kọ́mọ̀dà fi ń pàbá ń sọ àṣírí àti ẹ̀ntọ́ jẹ́ hadith kudusi gan tí ìpọ́lọ̀ gẹ̀gẹ̀ lọ́mọ máa sọ tọ́jọ́rọ̀ dùhà من أول النهار أكفيك آخره والحديث مخرج في السنن عند الإمام الترمذي بإسناد حسن على كل حال àti ń tàbí sàǹsọ́ ń pa wípé ẹnì kọ̀ọ̀kan wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk bi awni min ar-rahman hukumu rẹ̀ afẹ́ ma èwo ni asọ́hù wa aqrabu ila sawabi min hadhihi al-aqwal inshallah rahman ìgbà ńlá wà sọ pé gbòòlà léèyàn nígbòòlà léèyàn nígbòòlọ parí inshallah.